àwọn nǹkan yẹn pọ̀ tógun òfin bẹ́ẹ̀ Yorùbá lásìkò yìí tẹ́ ẹ bá ní ká jagun ẹ̀sìn ó kù bí táwọn fámìlì tì í náà tí wọ́n bọ̀ sí. nínú gbogbo ọ̀dọ́ tí ń bẹ ní Nàìjíríà ọ̀dọ́ Yorùbá yọ lọ ya jù ọ̀dọ́ Yorùbá ya ọ̀lẹ gan ibo la fẹ́ da gbogbo ọ̀dọ́ yìí sí ọ̀dọ́ Yorùbá ló pọ̀ jù nù yahoo tá a bá ní ká dá ogun ẹ̀sìn sílẹ̀ kò sí ìdílé kankan tí ó kù nílẹ̀ Yorùbá. àkọ́kọ́ mo ti ṣe wáàsí kan kọjá kí n sáré jà yẹn níbi tí àwọn ọ̀dọ́ Yorùbá àwọn ọ̀dọ́ mùsùlùmí míì tí orí wọn ò fapodé wáàsí là ń ṣe yìí bẹ́ẹ̀ mi gan ṣe ń wora nínú kámẹ́rà mo rí i mo pupa dúdú rákírákí ni mí iná ló lọ sọwọ́ mi di pupa iná ni ìgbà yẹn mo rí táwọn kan pariwo àfa àbóra láì rí mi sójú kọ́ mọ̀ pé mo ọlọ́run ní kí dark mi ò bóra Arabi problem pírọ́blẹ́mù mùsùlùmí wà nìyẹn kò ní í mọ̀ pé iná tí wọ́n tàn sí mi lójú ńlọ́jẹ́ kọ́wọ́ funfun lọ́jẹ́ kápá kan ojú náà tó ń pupa kò ní í mọ̀ second reason tó gbìn ẹ̀sìn òfin pé mùsùlùmí a ti wọnú ara wa o àìmọye ọmọ babaláwo tó ti fẹ́ àfa tí ẹbọ ṣíṣe yẹn ò tán nínú ara ẹ̀ tó dẹ̀ wà lábẹ́ aṣọ ẹ̀ ẹ̀ tí ì rí ẹlẹ́yà kankan o àwọn ẹlẹ́yà kan padà jáde tí wọ́n mọ̀ sọ pé kí ló dé tẹ̀ ń bú àwọn bàbá wọn wọ́n padà jáde is a matter of time àti wọ́ra wa tá a bá ní ká dá ogun ẹ̀sìn sílẹ̀ kò sí ìdílé kankan tí ó kù nílẹ̀ Yorùbá gbogbo ọ̀nà Yorùbá ní ọ̀parun torí kírísítẹ̀nì wọ gbogbo agboolé ọ̀sẹ̀ bọ́ ń bẹ lábo ẹlòmíì bẹ tẹ́ ẹ̀jọ́ ń kírun tó jẹ́ pé òun gangan ọ̀gá ni ní lédi pásítọ̀ mi ń bẹ tó jẹ́ pé òun ló lórí aláwo tẹ́ bá lẹ́ẹ̀pa gbogbo wọn èèyàn mélòó ni ó kù nílẹ̀ Yorùbá ogun ẹ̀sìn ò pè wá torí pa àti wọra wa àwọn bàbá wa tí wọ́n gbé Islam wá ọgbọ́gbọ́n ni wọ́n fi pe àwọn ọ̀ṣẹ̀bọ sínú ẹ̀sìn ọgbọ́gbọ́n ni wọ́n fi ṣe ti population mùsùlùmí ní the last um, the last ìkànnìyàn tí wọ́n ṣe sensor population sensor ọgbọ́gbọ́n làwọn bàbá wa dà gbogbo èèyàn táwọn bàbá wa kójọ tí mùsùlùmí fi jẹ́ seventy percent nílẹ̀ Yorùbá gbogbo ẹ̀lẹ́tí túkátán gbogbo ẹ̀lẹ́tí túkátán kẹ́lẹ́sìn kan sọ pé àwọn nìkan làwọn fẹ́ jẹ́ mùsùlùmí mélòó ni gbogbo yín ẹ ká gbogbo yín ẹ̀ lè tó two million mélòó ni population gbogbo ilẹ̀ Yorùbá kan nígbà yìí kan bá ní àwa nìkan la gbọ́dọ̀ jáyé kò sẹ́lòmíì tó gbọ́dọ̀ gbáyé pẹ̀lú wa ọ gbọ́dọ̀ kí ẹlẹ́sìn Christianity ọ gbọ́dọ̀ jẹun ẹlẹ́sìn Christianity á bàbá rí babaláwo bàbá pàdé ẹ̀ ó ti wọná kí ló dé ìwọ lọ dáná ni nígbà ló di pa ọlọ́run nígbà ọlọ́gba appointment letter pé wọ́n ni lambassador ọlọ́run kí ló dé ibo ni wọ́n fi hàn tọ́wọ́ tó bá kú ọmọ bóyá gbogbo sẹ́ẹ̀bì rẹ ó burú ju ẹ̀sìn tó ń ṣe lọ ó tó o mọ ọlọ́run ò tí ì fún ọ lásọ̀ránsì pọ̀ wà dáná kí ló dé tó ń yé ìtàwọn èèyàn nọ́mbà tírì ntógun ẹ̀sìn tí ò fi pé mùsùlùmí lásìkò yìí mo ti sọ yẹn lẹ́ẹ̀kan twenty twenty three gbogbo tíráàbù yòókù ní plan kí ni ọkàn ra wọn iná yorùbá ò ti rí nǹkan kan plan dì sí hàn bàbá wa tó yẹ wọ́n bá a plan hàn láfẹ́nifẹ́re afẹ́nifẹ́ bí Ọbásanjọ́ kankan tí gbogbo wọn ń dalẹ̀ ẹrú wọn ní plan kankan wọn bá a plan kankan títí dàsìkò yìí ẹyọ ẹnìkan ò sì lè da plan tọ́lá ẹyọ ẹnìkan ò lè da yé gbé ìran tí ó bá great mùsùlùmí wọn kírísítẹ̀nì wọn ọ̀sẹ̀bọ wọn wọn jọ pawọ́pọ̀ ní pé bò láti gbèlú ìsókè ẹ fi tẹ̀sán sẹ́gbẹ́ kan òǹkàlùkù ọmọ lọ sẹ̀sìn rẹ̀ nọmba four àbí nọmba five nínú gbogbo ọ̀dọ́ tí ń bẹ ní nàìjíríà ọ̀dọ́ yorùbá yọ lọ ya ọ̀lẹ jù ọ̀dọ́ yorùbá ya ọ̀lẹ gan ibo la fẹ́ da gbogbo ọ̀dọ́ yìí sí ọ̀dọ́ yorùbá ló pọ̀ jù nù yahoo ọ̀dọ́ ibo nkiri bobof nse du ọtọ kìnínní kan ntapáàtì mọ́tò ní àfi pọ̀ lẹ́kọ̀ọ́ majority ọ̀dọ́ yorùbá tí ò bá ṣe ọ̀rá ìsà yóò sì mọ ọmọ gbó bíríìjì ni oko ń bẹ́lẹ̀ majority ọ̀dọ́ yorùbá ọ̀dọ́ ẹ rí àwọn ọ̀dọ́ ilẹ̀ haúsá ni wọ́n kún oko bàjẹ́ tán dáko ẹ mọ̀ pé oúnjẹ ilẹ̀ haúsá là ń jẹ nílẹ̀ yorùbá tí yorùbá bá pín lásìkò yẹ bí ọ̀pá ṣé wọ́n sọ fún ọ pé ńjọ́ tí wọ́n bá gbin nǹkan sínú ilẹ̀ ni ó wù ní omi ń bẹ tó jẹ́ pọ́dẹ̀yìn ọdún kan kó tó di pé yóò wù jáde ìrẹsì tá à ń jẹ nílẹ̀ yorùbá majority rẹ̀ ilẹ̀ haúsá ni ti wà ẹ̀wà alẹ́ ẹ̀wà pupa tá à ń jẹ ilẹ̀ haúsá ni iṣu tá à ń jẹ nílẹ̀ yorùbá iṣu àbújá lọ́pọ̀ jù ń bẹ tiger nut tilẹ̀ haúsá ni tomato haúsá lónìí tàtàsé haúsá lónìí màálù haúsá lónìí haúsá fúlàní lónìí kí wọ́n á ní ẹ̀kọ́ gbogbo màálù wọn ẹ dá padà fún wọn ta ló dáko màálù nílẹ̀ yorùbá tó lè bọ́ ìlú kan ẹ dárúkọ rẹ̀ oko bàbá ọbásanjọ́ gan só lè bọ́ ọ̀tà ká tó pé yọ̀bọ gbogbo ilẹ̀ yorùbá ẹ jẹ́ á ronú dáadáa ìran yorùbá ya ọ̀lẹ àfẹsẹ̀ṣe ìran ọmọ ibo nkiri pọfupọfu ó rí orí rẹ̀ tí ó sunjọ tọ́ba yìí tọ́ba yìí gbé òṣùká yẹn kúrò lórí ó rí orí ẹ̀ ti sunjọ látara wàhálà tí ń ṣe ìran yorùbá mélòó lórí tí ń bá wọn kiri pọpọfù ìran yorùbá mélòó ní bá wọn gé kan ẹsẹ̀ kí bọ́mọ haúsá ṣe ń gé ìran yorùbá mélòó ní bá wọn lagí kiri bọ́mọ haúsá ṣe ń ṣe àwọn nǹkan yẹn pọ̀ tógun òfin pé yorùbá lásìkò yìí tẹ́ ẹ bá ní ká jagun ẹ̀sìn ó kù family, táwọn fámìlì tì í náà tí wọ́n bọ̀ sí. ẹ wá rí i níparí ìtàn kan ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ Islam tá a bá ń sọ̀rọ̀ greatness of Islam lẹ́yìn ìgbà tá nàbì kúrò láyé àwọn kòláfà rọ̀ṣídìn àwọn náà wáyé àwọn tí wọ́n succeed ànábì àwọn khalifa mẹ́rẹ̀ẹ̀rin Islam was very great. àmọ́ lẹ́yìn ìgbà yẹn setback bá Islam nítorí ogun ogun ogun internal rancor ìjà àánú lé ó weaken Islam until ìgbà táwọn mùsùlùmí àwọn ìjọ àbàsí tí wọ́n kóra wọn jọ ní àbàsí era ní Baghdad tí wọ́n kóra wọn jọ ní Cordova wọ́n pera wọn jọ afẹ́kìlú wa yìí náà great afẹ́kìlú yìí ò dín ní ti gbogbo ayé ọmọ rẹ kàn wí ibẹ̀ yẹn ni wàtò dàbíyà ìsìlámì wàtò dàbíyà tó ìsìlámì ibẹ̀ yẹn ló ti ṣẹlẹ̀ the golden era of Islam wọ́n wá jókòó ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ẹlẹ́sìn Júù àìdíà wo ní bẹ lọ́pọlọ yín o ẹgbẹ́ tẹ̀sìn ju ẹgbẹ́ kan o ẹ̀yin tá ẹ ẹlẹ́sìn christianity àìdíà wo lẹ́ni ẹgbẹ́ sìn yín ju ẹgbẹ́ kan àwa tá a jẹ́ mùsùlùmí tá a bá dé mọ́sálásí àmọ́ sọ̀rọ̀ ẹ̀sìn wa ẹjẹ́ àjọ dá ìdí àjọ àwọn ẹlẹ́bọ àìdíà wo lẹ́ni a fẹ́ create nǹkan tá yóò fi create ibẹ̀ yẹn nípìnlẹ̀ world civilization ibẹ̀ yẹn náà ti kọ́kọ́ gun aeroplane láyé mo ti sọ níjọ́sí ibẹ̀ yẹn ẹni tó kọ́kọ́ ṣe operation ká la ara èèyàn medical operation ibẹ̀ yẹn ló ti bẹ̀rẹ̀ ibẹ̀ yẹn ní ẹ ti di ní ẹ ti mọ̀ pé nǹkan kan jẹ́ cancer ìpawọ́pọ̀ christian mùsùlùmí aláwo ẹlẹ́sìn jù wọ́n jọ pawọ́pọ̀ ni wọ́n gbé ìlú yẹn ga bó tiẹ̀ jẹ́ pẹ̀lú islam ni àwọn lòjọba wọn fún bíi five hundred years kíjọba yẹn ó tó túká ó wá bọ́ sórí ìjọba andalusi ní Iberian Peninsula táǹpé ní Spain lẹ́nu wọ́n ṣèjọba ẹ̀sìn for over seven hundred years níbẹ̀ mùsùlùmí làwọn tó dá sílẹ̀ àwọn náà pe àwọn èèyàn jọ àwọn China especially wọ́n mú wọn bábẹ́ ẹ̀yin ẹlẹ́sìn Christianity ẹ̀já corporate ẹ̀yin ẹlẹ́sìn ẹlẹ́bọ ẹ̀já corporate ẹ̀yin mùsùlùmí ẹ̀yin ẹlẹ́sìn Jù àtẹ̀yin China ẹ̀já jọ pera wájọ ibẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ ní ti ń jẹ́ foundation civilization ẹlẹ́ẹ̀kejì láyé gbogbo ti ń jẹ tẹkinọ́lọ́jì tèmi ibẹ̀ yẹn náà ti lé foundation rẹ̀ kó tó wá àdìgbò túká ẹ wá sọ fún mi country kan tó great láyé tó jẹ́ pé wọ́n dá great ni tí wọn ò ní tribe míì láàrin wọn tí wọn ò ní ẹlẹ́sìn míì láàrin wọn tí wọn ò jọ contribute idea ọlọ́run ò fi ọ̀rọ̀ ideology báyé òsè ga kò fi rán ẹ̀sìn kan ọ̀fọ̀n ká ni ń láàrin mùsùlùmí ń láàrin ẹlẹ́sìn christianity ń bẹ láàrin ọ̀sẹ̀bọ ń láàrin ẹlẹ́sìn jew ló jẹ́ ń sọ níbi ọ̀rọ̀ tí mo sọ bíi tí mo táì that's another thing tí majority èèyàn mọ̀ mùsùlùmí ẹ̀ já ronú ọ̀pọ̀ èèyàn ní jáde ní sọsọkúsọ sákẹ́ ọgbà gold nígbà yẹn ẹ lè rí fídíò mi ẹyọ kan tí mo fi sọ̀rọ̀ sí bàbá bàbá Wàsíù ní wo ẹ lè rí torí mo mọ implication ọ̀rọ̀ mo ń táìpù ni gbogbo tí mo táìpù yẹn mo mọ tí mo lè ṣe lórí ẹ̀tọ́ bá dọjọ́ ọ̀la àmọ́ kí n sọ̀rọ̀ jáde kan kóòtù mi ẹ lè gbogbo gbàtọ́rọ̀ yẹn gbóná mo mọ̀ọ́mọ̀ determine ni pé mi ní ṣe program torí mi ní fẹ́ kán kóòtù mi màá bẹ̀rẹ̀ sí type ẹ̀kọ́ kan nìyẹn ó lójú ní tí wọ́n lè mú mi fún ní kóòtù mo mọ nǹkan tán lè mú mi fún mo mọ nǹkan tí wọ́n lè tí wọ́n lè accuse mi fún mo ń type àwọn èèyàn wá ń gbọ́ yé ju ẹni tó ń sọ̀rọ̀ lọ tó o bá rí ọ̀rọ̀ kan tí mo sọ nígbà crisis bàbá wa waziru mú jáde jẹ́ kí n rí o ò lè rí now kí ni nǹkan tí mo sọ débẹ̀ níparí kí ni nǹkan tí mo wá fẹ́ sọ ẹ wá dákun ìran Yorùbá ẹ jẹ́ àfọwọ́sowọ́pọ̀ mùsùlùmí wa aláwo inú wa kírísítẹ̀nì inú wa àwọn míì tún wà ẹ̀sìn tí ń bẹ ní America is more than one thousand wọ́n corporate lórí pé bò láti gbèlú wa ga ni ẹ̀sìn tí ń bẹ ní UK is more than one thousand wọ́n corporate lórí pé bò ní United Kingdom ò sí ní rẹ̀yìn wọ́n jọ pawọ́pọ̀ níyì àwa tá a wá tó nǹkan kí ló dé tàǹbàrà wa jẹ tàǹbàrà wa jà bí wọ́n ṣe lè ṣẹ̀sìn nílẹ̀ haúsá a lè ṣe bẹ́ẹ̀ nílẹ̀ yìí majority ilẹ̀ haúsá àwọn jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí ninety percent wọn nílẹ̀ haúsá they are muslims nítorí pé àwọn tẹ̀lé òfin ẹ̀sìn yẹn dópin wọn jẹ́ mùsùlùmí tí ń ṣe family planning haúsá ò ṣe wọ́n ń bímọ jọ ni wọ́n dẹ̀ ń pọ̀ sí i ojoojúmọ́ tí wọn bá bímọ ọgọ́rùn-ún ó ṣeé ṣe kí méjì òkú ònú ẹ̀sìn wọn à lè mọ̀ bẹ̀tílẹ̀ yorùbá mùsùlùmí ń ṣèṣe alákọ̀wé ń fẹ́ yàwó kan ó fẹ́ kíyàwó wọn yọ́nú sóhun kọ̀ wá fẹ́ mi ń fẹ́ kan wọ́n bímọ mẹ́rin wọ́n bímọ márùn population yẹn wà ń reduce síbẹ̀ àwọn bàbá wa ṣe fi sí. ẹ jẹ́ ká corporate káwọ́ pé bóun nílẹ̀ yorùbá ó ṣe gòkè bó o ijọba ran ìjọba Tinubu lọ́wọ́ kó lè wà ìrẹ́kọ̀dù pé kì í yoruba Yorùbá ló kó bá yoruba yẹn Yorùbá pawọ́ sókè ni kí ni ó jẹ́ ni Yorùbá ẹ